بسم الله والله العظيم المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا الذي نزل الفرقان على الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ó tún ní kí a máa bẹ ní àsìkò yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká máa bẹ dáadáa mo kí gbogbo ẹ̀yin olùfẹ́ tí gbé ètò yìí káàkiri ibikíbi lórí ilẹ̀ ayé ojúmọ́ tò ní ọlọ́run kó jẹ́ kí a rí dáadáa gbèsè nínú rẹ̀ mo fẹ́ fi máa tọ́ wa létí pé a ti gba àlejò àwọn olùmọ̀ wa doctor bí a ti máa gbàlejò wọn ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ mẹ́jọ ìjọ wọ́n tún ti wà nílé agbára lónìí ọlọ́run kí ó máa bá ní kíyèsí wọn lórí ètò yín ètò wa manaru sabil ti gbogbo wa tá a ti mọ̀ ọlọ́run ọba kí ó jẹ́ kí a ṣe àǹfààní tọ́pọ̀ bẹ́ẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ ní òwúrọ̀ tòní síwájú kí a tó máa gba ìpè wọlé oní wípé oníbèrè sọ wípé ẹ báwo ni pòsíṣàn eh, ẹsẹ̀ mùsùlùmí ó wà nígbà tó bá wà ní ìforíkanlẹ̀. alhamdulillah wasalaatu wasalaamu ala wa وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته هو من حديث النبي صلى الله عليه وآله وسلم كان بني أمرت أن أسجد على سبعة أعضاء ọlọ́run pa mí láṣẹ pé ńgbà tí ń bá forí kanlẹ̀ ńṣe ni kí n máa forí kanlẹ̀ lórí oríkèé méje ànábì wa ka àwọn oríkèé méjèèje fún wa báyìí iwájú orí pẹ̀lú imú òun jẹ́ ọ̀kan àtẹ́lẹwọ́ méjèèjì ó jẹ́ ìkejì àti ẹ̀kẹta orúnkún méjèèjì ó jẹ́ ìkẹrin àti ẹ̀karùn àwọn ọmọ àka ẹsẹ̀ wa méjèèjì àwọn jẹ́ ìkẹfà àti ẹ̀keje àwọn ọmọ àka wa yẹn àwọn náà ni a fi kanlẹ̀ nígbà tá a bá forí kanlẹ̀ lọ́nà tó ṣe pé inú àwọn orí àwọn ọmọ àkàṣẹ yẹn a rí i pé a fi wọ́n lélẹ̀ dáadáa èyí tó lè kanlẹ̀ dáadáa bíi tata àti tọ́tẹ̀lẹ̀ àti tààrin àjẹ́ kí wọ́n kanlẹ̀ dáadáa inú wọn kanlẹ̀ á wà dojú wọn kọ alqibla nígbà tí ṣe fi kanlẹ̀ o àyè dáàbò ẹsẹ̀ nígbà tá a bá forí kanlẹ̀ á nàró ẹsẹ̀ méjèèjì á wá fi àwọn ọmọ àka ẹsẹ̀ wa tá a fi lélẹ̀ á dojú wọn kọ alqibla eléyìí ni bí ẹsẹ̀ owó ti sì máa wà nígbà tá a bá forí kanlẹ̀ nínú àwọn sọ̀láàtì wa. jazakumullahu ah, ibi tí yàmọ̀ tó wọlé sí àwọn náà ní zero nine one three four five four six three four six bákan náà gbogbo àwa tí a bá ń pè láti ìlú òkèrè plus two three four nine one three four four nine nine two zero two hello. Wàlékún sọ́lá tó lára tàbí. Kí ló kọ yí pẹ̀lẹ̀ tí ń pè o? Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi àpẹẹrẹ mi ṣé ìjọba ní kí obìnrin ṣe ìtọ́nà lórí ìtọ́lá? Ìbéèrè mi ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé tí a bá jókòó sórí ìbáraẹnisẹ́ àtúntò tó ní ìfẹ̀yìntì, bàbá fẹ̀yìntì, pé kí ni olùpẹ̀sẹ̀ àwọn afẹ́fẹ́ ìṣèjì àtọ́sọ́nà ìtọ́jú? Ẹni olùpẹ̀sẹ̀ tó àtúntò ẹni àgbàdàgbà ti ní bí ìfẹ̀yìntì. Ṣé àjọṣe la fẹ̀yìn àbá àbí ìfẹ̀yìntì? Bẹ́ẹ̀ Hello. Ọ̀rẹ́kùn sọ́ọ́dún lábọ̀ kí ló kọ́ níbọ̀lẹ̀ tí ń pè ó? Látàlá ti ìsú ìfìlẹ̀ látò ìdílé. Ẹ̀rọ ti bẹ̀rẹ̀ bí ìjọba ìwọ́n sọ ní kí ó lè mẹ́ta ìgbóyà tí ẹ̀ bá ń gbóyà látò ìkó ìṣùgbọ́n ọgbà ìlú sí mi. Ṣé ṣé ọ̀rọ̀ àlàyé òye ti tó? Ọ̀dà. Alhamdulillah. Ìbéèrè tẹ̀sí nípa ìkọ́mà fún obìnrin obìnrin ó sì kọ́ ọmọ gẹ́gẹ́ bọ́kùnrin ti ṣe kọ́ ọmọ tó bá fẹ́ ti sọ̀lá nítorí pé ànábì sallallahu alayhi wa sallam ó ní sallu kama ra'aytumuni usalli yọ bí ẹ ti ṣe rí i pé mò ń ṣe sọ̀lá àti nìkẹ́yìn náà máa ṣe a sì mọ̀ pé táwọn ìbá fẹ́ ṣe sọ̀lá àti tọ́jú ọ̀ràn yẹn ńṣe ló máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú iqama ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ìsìn Islam wọ́n sọ pé tóbìnrin tó wọ́n bá ṣe iqama eléyìí ò mú kí a yẹ àdínkù kọ́ bá sọ̀lá tirẹ̀ yàtọ̀ sí ọkùnrin eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní sálẹ jókòó lórí àga eléyìí tó bá ní ibi tá a lè máa rọgbọ kú sí bíi plastic chair àbáwọn míì kò sí nǹkan tó burú mbẹ a lè jókòó lórí àga àbí rọgbọ kú ká sì rọgbọ kú sí orí rẹ ṣùgbọ́n nǹkan tẹ́sí islam tó kọ̀ fún wa òun náà ni pé a gbọ́dọ̀ rọgbọ kú báyà sí ẹ̀yìn àga àbí sí nǹkan yòówù nígbà tá à ń bá ń jẹun lọ́wọ́ ẹni tí bá ń jẹun kò gbọ́dọ̀ jókòó fẹ̀yìntì nítorí pé eléyàn túmọ̀ sí pọ̀ mórí ọlọ́run ọba tọ́lọ́run ṣe fún ọ pẹ̀lú pípèsè tó pèsè oúnjẹ fún ọ tó fẹ́ jẹ kò á jókòó lẹ́ni tí ó fẹ̀yìntì nígbà tó ń bá ń jẹun ṣùgbọ́n ká jókòó lórí àga eléyìí tó níbi tá a lè fẹ̀yìntì kì í ṣẹ̀ṣẹ̀ rárá ìgbà tẹ́ ẹ bá fẹ́ jẹun lẹ́ẹ̀ ní fẹ̀yìntì eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wọ́n ní tó bá sọ fún wa pé jazakumullahu khayra báwo làwọn ti ṣe sọ á sọ pé jazakumullahu khayra náà ni ẹ̀yin náà هذا sọ fún الله náà وأنت فجزاك الله wa anta fa jazakallahu khayra tó bá kó obìnrin wa anti fa jazakallahu khayra tó bá kó àwọn èèyàn púpọ̀ wa antum fa jazakumullahu khayra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní àwọn gbọ́ pé wọ́n sọ ti di pé kò sí nǹkan sùn mọ́ kò tọ́ kí wọ́n sún mọ́ kò dájú pé wọ́n sọrú rẹ̀ lórí ètò yìí wọ́n sì lè sọrú ẹ̀ lórí ètò yìí torí pé ọ̀rọ̀ tí nídìí tí ò fẹsẹ̀ múlẹ̀ ìsọkúsọ lásán ni àwọn rẹ̀ obìnrin tí nǹkan ti ṣe nǹkan ẹnìkan súnmọ́ mọ́ ọkọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ súnmọ́ mọ́ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ náà sì sọ́rù rẹ̀ ṣùgbọ́ làwa ṣe wá fẹ́ sàn ṣé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ o tó ń bá rí i pé kọ̀ọ̀rọ̀ lọ́rùn fún àtọkọ rẹ̀ ni wọ́n sọ táwọn jọ ń ṣe táwọn fi jọ ń gbádùn ara eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khair. hello. salaamaleykum. aleykum salaam tó lára bàtà kí ló kọ́ ibùdó tó ń pè ọ́. èyí dùn àlọ́ ń pè láti kọrin. kí ni ìbéèrè yín. àná ìbéèrè tí mo ní fáwọn dókítà wa pé ẹ dáhùn mo gbọ́ kí ni question and answer session kan náà tí wọ́n sọ pé àwọn èèyàn pé bẹ́ẹ̀ bá ń ṣàdúrà ìpínyàn gbọdọ̀ mọ ṣọ́ra fún àwọn àdúrà tó bá ní ṣe pẹ̀lú káàkáà bí nǹkan. ṣùgbọ́n mo á níbèrè kan fún pé mo á ní bí àwọn torí mo mọ̀ pé níbi tá a bá ń ṣe àwọn àdúrà mẹ́rin tí anábì sọ pé ká máa ṣe tá a bá parí kínní bí pé aláwọ̀ iná ọdún bíi kamina zabi kọ́bìrì. so mo á lẹ́bẹ̀rẹ̀ pé tí a bá ń ṣàdúrà bíi aláwọ̀ máa ń yàtọ̀ kàlíjàn náà báyẹn ṣé èèyàn náà ó ti wọnú pé èèyàn ti ń sọ̀rọ̀ ní orí ìrìn so kẹ́tí mo fẹ́ bèrè náà nìyẹn alhamdulilayi eléyàn kò sásìsì mẹ́ nítorí pé ẹni tẹ́ dojú ọ̀rọ̀ kan náà lọ́ba tẹ́ ń sìn àmọ́ tó bá pé káàfù yẹn ọba ti ní í ṣe pẹ̀lẹ́ lómi tó yàtọ̀ sí Allah òun ló túmọ̀ sí ọ̀rọ̀ àwọn èèyàn tó bá sọ láti jẹ. jazakumullahu khair oníbèrè béèrè wípé ẹ dákun torí tọlọ́run ǹjẹ́ ọtọ́ fún oníbèrè kan hello aleykum salaam kí ló kọ́ yín bọ̀dọ̀ tí ń pè ó kí ni ìbéèrè yín. ìbéèrè akọ ni pé nípa kámásì lecture ní life bọ̀ èèyàn níbi tí ilé àwọn yẹn wà ó jìnnà bọ̀ àwọn táwọn olórí fóònù yẹn tó bá lẹ́yìn tó wà tó lọ sí lecture yẹn ni àwọn náà gbà mí bí aláàtọ̀ nìyẹn. ìbéèrè kejì nípa wọ́n mọ̀ sí program kan lórí àwọn rédíò tó jẹ́ pé àwọn ọ̀nà sọ́ra yẹn wọ́n mọ̀ sí wọ́n mọ̀ sí wọ́n àrẹ kéré bóyá kí àwọn ọmọ káwọn ọmọ bùnmí lẹ̀ sọ́mọ sàdúrà sí pé àwọn mùsùlùmí ló bá sàdúrà sí bẹ́ẹ̀ pé ìdájọ́ ẹni tí ó lọ sí ilé ẹ̀rọ láwọn yẹn àbí kí láti bẹ́ẹ̀ alhamdulilayi tí wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ gba ọ̀kan nínú àwọn ọ̀nà tí ìdánilẹ́kọ̀ọ́ fi wá ń bá àwọn èèyàn ní ìsìn lórí ẹ̀rọ ayélujára wọn wọ́n ní ṣe ládàkan làwọn gbà pẹ̀lú ẹni tó ṣe pé òhun eh, tiẹ̀ ọ lọ síbẹ̀ ọ lọ síbi tí wọ́n ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ àbí ládàá wọn yàtọ̀ àyọ́ ah, yàtọ̀ síra wọn yọ yàtọ̀ síra wọn torí pé léyìí ṣe wàhálà òun fi débi tí wọ́n ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ yẹn ìwọ jókòó láàyè rẹ̀ wọn náà gba ládàá pọ̀ ọ̀náwó ọ̀náwó tí wọn náà fi láǹfààní àti rí nǹkan tí wọ́n ń sọ lẹ́yìn ìjẹ́bù sí jẹ́ tẹ́nìkan àwọn ọ̀nà téèyàn ń gbà rí ọ̀rọ̀ tí wọ́n ń bá yàn sọ látòkèrè táwọn èèyàn kan sì wà níwájú rẹ̀ tí wọ́n ń tẹ̀lé ní tí fi ń pa wọ́n láṣẹ tó takùtọ̀ lọ́hùn ìwọ náà tó wà ń tẹ̀lé láti jìnnàjìnnà ìyàtọ̀ sí láàrin rẹ̀ àti ẹ̀ nínú ẹrù ẹ̀ṣẹ̀ tẹ́jọ rù eléyìí jẹ́ bó ṣe jẹ́. ìzákùnlọ́fẹ́ hello. wàlékún sọ́ńtìlá ẹ̀yin ẹ̀dùn yín lọ kí ló kọ́ yín bọ̀dọ̀ tí ń pè. kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ mi aláwọ̀ kan ni pé wọ́n ní pé kò dá kóbìnrin máa lò pẹ́ẹ́ pọ̀ mo fẹ́ béèrè pé ṣé obìnrin lè lóró lọ. béèrè mi ẹlẹ́kejì ni pé. orí ẹ kí lẹ pé. rólọ̀ rólọ̀. ok tó máa fi ra abíyá. ok ìbéèrè mi ẹlẹ́kejì ni pé ṣé ó tọ́ fún náà kóbìnrin máa lọ sáfàlà tù. ọ̀dà ẹ lọ. ṣíṣe àtàlà tù. ó ti yé mi ó ti yé wọ́n ti jọ wé ẹ̀lú ẹ̀lú Hello. Kí ló kọ́ ìgbẹ̀lẹ̀ tí ń pè ó? Umu Sumaya láti Bàbáwá Màlè. Wàlé Ṣọ́ntílẹ̀ Ọgọ́t. Umu Sumaya. Kí ló kọ́ yín kí ni tẹ́fẹ́ béèrè? Kọ̀pá lójú. Pẹ̀lú. Sàmúhàn àríkùn àǹtọ̀rọ̀ rẹ̀ káàtì. Wàlé Kùn Sọ́ntílẹ̀ Ọgọ́t. Kí ló kọ́ ìgbẹ̀lẹ̀ tí ń pè ó? Orúkọ tèmi ni Abdulaziz àti Gani láti Ìlọrin. Kí ni ìbéèrè yín? Kí àwọn ṣéèkì kí alágbára bá sanu ìṣúra lọ. ìbéèrè mi ni pé bí àwọn àdúrà tá a lè fi ọ̀nà kan lè gbà ṣe àdúrà fún àdúrà lálùkì àmà tó sábẹ́ òbí yìnyín àbí kan bí yìnyín ò ní ṣe àṣejù léèrè ní ṣe àṣejù tó ṣiṣẹ́ rẹ̀ àfaramọ́ torí bí kọ́sà gbọ́ pé kásìkúlọ̀ là ń kankan báyìí pé àwọn kan ní kò lẹ́tọ̀ àwọn kan sì ló lẹ́tọ̀ àwọn náà ṣiṣẹ́ rẹ̀ àfaramọ́ kankan tá a lè ṣe àdúrà fún yóò gbà ẹlẹ́ẹ̀kejì ẹ̀dá kan afẹ́kẹ́ tó fún wa ní àyè àǹfààní bí ká lè ní nọ́mbà tí a lè gbọ́n pàbí kọ́ta akẹ́kẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ tó yẹ kí èèyàn máa sọ lórí afẹ́fẹ́ kí wọ́n fún aláyè yẹn náà fọlọ́run kó bá a sọ àwọn lórí. aleykum salaam tula bàkà. alhamdulilayi ìbéèrè tẹ́ ṣe nípa pé sóbìnrin lè máa lo lọ́fíńdà kò sí nǹkan tó burú kóbìnrin lo lọ́fíńdà nínú ilé rẹ̀ yóò lò fọ́kọ rẹ̀ àti pé tóbìnrin bá ti wà pẹ̀lú ọkọ rẹ̀ tó bá máa lo lọ́fíńdà fọ́kọ ìyẹn máa rùn pa ni. gbogbo wo sì ní fẹ́ káwà lọ́dọ̀ ọkùnrin kọkùnrin ó tiẹ̀ máa wò wá kọjá pé ta ni ọmọ wò islam ṣe lílo lọ́fíńdà léèwọ̀ fóbìnrin nígbà tí ó bá jáde nínú ilé rẹ̀ ni nítorí pé ọkọ kan ló ní ó kì í ṣe ìyàwó fún gbogbo aráyé kí ló wá fẹ́ máa fi lọ́fíńdà sára fún gbogbo aráyé láti gbọ́ sí eléyìí ni nǹkan tí islam sọ nípa lílo lọ́fíńdà fóbìnrin tóbìnrin ó bá jáde nínú ilé lọ́jọ́ ìwọ̀ àmọ́ nínú ilé yín kì í ṣe ìwọ̀ tẹ́bá wá fẹ́ lo kíní tí wọ́n máa fi ń pa bí àtòrí ká bí ọmọ bá máa rùn ẹ lè lò ó ẹ sì tún lè lò ó fi jáde nínú lẹ́yìn lópin ìgbà tó bá ṣe pé kò lóòórùn kan tó dùn tó lè pàkíyèsí ẹni tẹ́ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní báwo láti máa ṣàtò àwọn oníṣẹ́ obìnrin lè máa lọ sí àṣàlátù tó bá pé lè kéwòn tá ti ń kọ bẹ́ẹ̀ sì sin wọ́n kọ bẹ́ẹ̀ sì màlúkùránì ké wọ́n kọ bẹ́ẹ̀ sì sílé ọkọ yín tẹ́ ẹ̀ fi ní ṣe àṣetẹ́ wọ́n kọ́ yín bẹ́ẹ̀ sì máa tọ́ àwọn ọmọ yín táwọn ọmọ yín ò fi dàgbà tí wọ́n wúlò fún yín tí wọ́n wúlò fẹ́sìn Islam tí wọ́n wúlò fáwùjọ táwọn anú rẹ̀ kò sí nǹkan tó burú nínú eléyìí àtọ́wá kọ́sà látù tẹ́ máa lọ ṣé kí wọ́n mọ kọ́ yín kọkúkọ kí wọ́n náà ìkàkúkà ni wọ́n mọ kà sí létí wọ́n mọ kọ́ yín bẹ́ẹ̀ sì dáwó táwọn kó ohun tí wọ́n ni àfa àsàlátù

ẹgbọ́ kàkùkà ìkọ Allahumma salli salli ala ìgbẹ́nijẹ́ bẹ́ẹ̀ lédè lárúbá yìí pè Allahumma salli salli subhanallah lẹ́yìn náà ńgbà tí wọ́n dá jẹ́ máa lásàlá tulẹ̀ ó ti jẹ́ kó àwọn obìnrin nìkan ní í ṣe kò ṣe sí tọkùnrin gbogbo àdáda lẹ́nu torí rẹ̀ ká kọjú mẹ́sàn-án ẹ̀yin obìnrin àrọ̀ yín ẹ máa lọ sí ilé ẹ̀kọ́ kẹ lọ kọ́ nípa ẹ̀sìn yín ẹ̀yin lè má láǹfààní àti máa kọ́ látàá lè bá a ta sáà àmọ́ àwọn ostars ostars tí wọ́n bá wà ládùúgbò àwọn ìyàwó wọn tí wọ́n bá mọ kí ó wọ́n dá tàlímù àwọn obìnrin lẹ̀ wọ́n mọ kó àwọn obìnrin lẹ́sìn wọ́n ti ṣe sin lọ́hùn nítorí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn màmá wọ́n mọ bí wọ́n ṣe sin lọ́hùn táwọn ìyàwó tí yín bá sì lè fàṣíkò lẹ̀ tí bá ń bá wa kọ́ wọn á ọ̀dájú pa ní lọ síwájú tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn yóò di pé wọ́n mọ̀ á máa jìnnà sáwọn wọ́n níbọ̀ láti máa ṣàdúrà fáwọn òkú wa wọ́n ti rí kọjá lọ ní àdúrà tí ò ní takùtà ọlọ́run tí ò ní takùtà nàbì sallallahu alaihi wa alihi wa sallam á rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá náà kọ́ wa wọ́n ní báwo lẹ́sìn máa ṣàdúrà lọ́wọ́ kí bàbá wa ló ti kú àbí ìyá wa àbáwọn méjèèjì ọlọ́run ni wa qur rabbi irhamhuma kama rabbayani ọlọ́run bá mi kò pọ̀ lópin ìgbà tó wá pé gbogbo níta ẹlẹ́ǹsẹ̀ náà dáadáa lẹ̀ kò sì kéré lópin ìgbà tó wá pé níta ẹ̀ǹsẹ̀ yẹn ọ̀dọ́gba pẹ̀lú tọ́lọ̀ ọ̀dọ́gba pẹ̀lú tànàbí Muhammad sallallahu alaihi wa sallam nísìnyí nínú sọláàtì yín lójoojúmọ́ kó tó di pé sálámà nígbà tẹ̀ ń ṣe tẹ̀ṣáhùdù ti parí tẹ̀ ń bá ń fi kún àwọn àdúrà tẹ̀ ń ṣe lẹ́yìn tẹ̀ ṣe àsọláàtì fànàbì sallallahu alaihi wasallam tẹ̀ ṣe sáàdì ọlọ́ọ̀ níbi aburú àwọn nǹkan mẹ́rin tànàbì ní kẹ́ máa sáàdì aburú wọn kó tó di pé sálámà اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال تيوان سأدعك رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرة اكرج تبعك صلاة ورايا لاساني وبا موجتو ó túmọ̀ لجمع pé márùn-ún lójúmọ́ سيلي bẹ́ẹ̀ fún òbí rẹ̀ kò sí nǹkan kan tó ṣe tó fi jẹ́ àṣejù nínú rẹ̀ yàtọ̀ sí pé àwọn bàbá wa mọ̀ mọ́ akọ́lọ́nkẹ́ wọn kọ́lọ́nkẹ́ wọn fàtí àlè láfi gbogbo eléyìí bẹ́ẹ̀ kúlọ̀ aláwọ̀ ló kú máa jẹ òun dàbí búrẹ́dì àbí ayatul kursi eléyìí ò sí nínú lànà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí pọ́lọ́ tó sọ nípa mùsùlùmí lápapọ̀ ó ní walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم so àwọn tá dé lẹ́yìn àwọn sàhábà wọ́n máa ń ṣàdúrà pé ọlọ́run foríjìn wa tó foríjìn àwọn tó ti síwájú wa nínú ìgbàgbọ́ òdodo subhanallah tí ẹ bá ti ṣàdúrà bẹ́ẹ̀ ó ti tó ó ti tó ṣe bọ́lọ̀ ní ọgbà ọlọ́run náà ní kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí so bó ni wàá ṣe sọ pé ìtẹ́lómi kọ́ mi ọjà ó sì bàbàrà ju ètò ọlọ́run fi kọ́ mi lọ. jazakumullah khair hello. Wàlékún sọ́lám tó lọ́rọ̀. Kí ló kọ́ ìbòlẹ̀ tí ń pè ó? Kàwí ìbí láti Ìbàdàn. Kí ni ìbéèrè yín pápápá? Ẹ jọ̀ọ́ ẹ dákun mo fẹ́ bi Ustaz wa lè rí pé nínú ṣẹ̀ríà ànìká tí a fẹ́ ṣe ákìdù. Ṣé èèyàn ló ṣe ṣe kíyàn ṣe ákìdù ní ọjọ́ àpọ́tẹ̀ bá lọ sí ilé àwọn àníyàn láì ti pé ọkùnrin náà kọ́ àwọn òbí ẹ̀ lọ́wọ́. Ọyẹ, hello. Àwọn àlékún. Wàlékún sọ́ntìlà, kí ló kọ́ ìbòlẹ̀ tí ń pè ó? orúkọ mi ni Ibrahim Mohammed láti ìlú Àdìdó. kí ni ìbéèrè yín pápápá. ìbéèrè mi ni pé bóyá ìrìn lórí imam bóyá wà lórí ìrun tó tó ń kírun báwọn èèyàn bóyá wá fèsì ṣe nǹkan ẹ̀gbin bóyá bíi iṣó jáde o mo ní kọ́ àǹfààní láti àbí yóò kírun yẹn parí. hello. wàlẹ́kùn sọ́wọ́n lọ́wọ́ kí ló kọ́ yín bọ̀dẹ̀ tí ń pè ó. ìbéèrè mi ni wípé obìnrin tó ṣe sì náà nígbà tó wá ṣe sì náà tán ó wá ní oyún ó sì ti wà ní ọkọ tẹ́lẹ̀ ṣé ọkùnrin sì mọ̀ sí ṣé ọkọ ló lọ ọmọ ni àbí ọkùnrin tó bá ṣe sì náà ló lọ ọmọ tó kì. hello hello wàlékún sọ́ńtìlára kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó. mẹ́rìnàmù làtẹ́kọ̀ọ́. kí ni ìbéèrè yín pápápá ẹni tó bá jẹ́ pé kò ní tí ìyàwó ẹ̀ wà lọ́nà jìjì tó dẹ̀ lè tó máa lọ mú un ní skul tó dẹ̀ ọ̀dẹ̀ pówó tí wọ́n máa ń ná ó máa ń pọ̀ ṣé kí ni kí ni nǹkan téèyàn lè ṣe sí owó yẹn lè tó bíi fifteen thousand. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi kí ló kọ́ yín bọ̀dẹ̀ tí ń pè wá. sàáfù dé láti Ìlọrin kí ni ìbéèrè yín sáyà mọ àbáyá kí a olùrán ọlọ́pọ̀ bá wà pẹ̀lú wọn. àmín àmín. olùwé ni pé ní inú sáyà sí ọ̀wọ́ ayọ̀ yìí nínú ìbéèrè bẹ́ẹ̀ so wọ́n gbìyànjú púpọ̀ nípa àìsàn àmọ́ tíátà máa tíátà tá a máa ń ṣe sọ́lá àyè náà ga díẹ̀ so mo á torí ẹ̀ mo tó fi bẹ̀lẹ̀ mo wáṣẹ̀ kan lọ ní ìta ibi mo tó padà rárí náà mo rí Hello aleykum santola wa kí ló kọ́ yín bọ̀dẹ̀ tí ń pè ọ́. àbíkọ́tà ló ń sọ̀rọ̀ láti èkó. kí ni ìbéèrè yín pápápá. ìbéèrè mi ni pé fàpèjúwe àwa tí a máa ń káàkiri láti máa lọ ṣiṣẹ́ ní sáìtì káàkiri so ó wá já sí wípé àwa lọ kírun ní àwọn mọ́sídì tọ́kì náà ti ń kírun bẹ́ẹ̀ tó mọ́sídì yẹn. ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè lákùn. àwọn mọ́sídì yẹn tàbá àwọn míì níbẹ̀ wọ́n máa ń yí wọ́n máa ń yí kúrò níbi tí àwọn tó kù tí wọ́n yí sí tó tó ń túmọ̀ sí wípé mọ́sídìí yẹn kò kọjú sí kíbla tó bẹ́ẹ̀ náà dẹ̀ ló ṣe rí ní mọ́sídìí tó jẹ́ central mosque ní àdúgbò yẹn tó ìbéèrè mi wá ni pé ṣé èèyàn irú tí wọ́n bá wà ní institution bẹ́ẹ̀ yẹn ṣé èèyàn lè dá irun ẹ̀ kì ní irun juma ni mo mìíràn pé èèyàn lè kì ní àdákí ní inú site àti kí ẹ̀wọ̀n lọ kí ní mọ́sídìí yẹn tó máa ti ṣe sọ̀rọ̀ àti fẹ́ràn tí wọ́n tán lé pé mọ́ṣáláṣí yẹn kò kọjú sí kíbla so àti pé báwo la ṣe máa ń dá kíbla gan mọ̀ gan tí a bá ní kíbla finder lọ́wọ́ tàbá dé irú agbègbè bẹ́ẹ̀ yẹn. alhamdulilayi ìbéèrè tó ń béèrè sí láti Ìbàdàn nípa pé sí ọjọ́ àkọ́kọ́ tá a bá yọjú sí bàbá obìnrin tá a fẹ́ fẹ́ so ṣeéṣe ká ṣe akudu lọ́jọ́ náà láì jẹ́ pé bàbá ẹni tẹ̀lé ẹni lọ. bẹ́ẹ̀ ni ó ṣeéṣe kó jẹ́ pé bẹ́ẹ̀ ti ṣe yọjú sí bàbá ọmọbìnrin tẹ́fẹ́fẹ́ ọjọ́ náà ni ẹ so yìgì obìnrin sì di ìyàwó yín lópin ìgbà tó bá ṣe pé rírí tí wọ́n rí yín àti mímọ̀ tí wọ́n ti mọ̀ yín ṣáájú eléyìí ó mú wọn jẹ́ ẹni tó ṣe pé wọ́n yọ́nú sí ẹ̀sìn àti ìwà yín torípa nàbì sallallahu alaihi wasallam ó ti sọ pé idha ja'akum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu tẹ́ni tẹ́ yọ́nú sí ẹ̀sìn àti ìwà rẹ̀ tó bá wá bá yín pé kó ẹ fi ọmọ yín fóun ànábì ni ẹ fi fún torí kí fìtínà ọmọ bá ṣẹlẹ̀. wọn àbùkátà láti rí bàbá rẹ̀ kó tó di pé wọ́n fobìnrin fún ọ ṣùgbọ́n nígbà tí ayé bàjẹ́ táyé dìbò ṣe dì iná ni àwọn òbí ọmọbìnrin làwọn máa ń sọ pé àwọn fẹ́ mọ òbí rẹ̀ àwọn fẹ́ mẹyẹ tó sọ ọ́ nítorí ńgbà tọkùnrin ọba wa rán rí tọwọ jí àmọ́ kálukú lọ́wọ́ tí wọn bọ sọ̀rọ̀ tó lónìí gbọ́ tó máa sọ pé wọn mọ ni tí wọn bá mọ ni wọn bá ti fọmọ fún ọ tẹ́lẹ̀ náà so nítorí délé afẹ́ mọ òbí rẹ̀ afẹ́ mọta lẹni tí ó jẹ́ òbí tó bí ọ sáyé torí àyíbá àmọ nígbà tí ó bá di pé àwọn ìṣesí àti ìwà rẹ̀ kò fẹ́ jọ tọmọlúàbí mọ́ káti ẹlẹ́nìkan tá a máa pè tí wọ́n máa bá wa fọ́ láago eléyìí ló fa ni wọ́n máa fi fẹ́ máa òbí ọmọ ní ìjẹ́bù wọ́n ní ìmáàmù àwọn tó béèrè láti àdìdó wọ́n ní ìmáàmù àwọn ti sọ láti ọwọ́ aṣọ tí yóò máa bá lọ bẹ́ẹ̀ ni àbí yóò já sọ láti yẹn yóò já ni torípa nàbì sallallahu alayhi wa sallam ó ní inna Allaha la yaqbalu salata ahadikum idha ahdatha hatta yatawadda ọlọ́wọ́n bò ní gba sọ láti ẹnìkan nínú yín tó bá sọ títí tó tún fi tún àlò àlá eléyìí túmọ̀ sí pé ìbéèrè tẹ̀sìn pàtàkì púpọ̀ káwọn tó bá jẹ́ lè máàmù kan níbẹ̀rù Ọlọ́run àìmáyé lẹ́lòmíì ò ti sọ bẹ́ẹ̀ lórí sọ láti tí ó fi tìjú tí ó tí ó tí ó pamọ́ra tí ó máa bá sọ láti lọ bẹ́ẹ̀ pé ah, òun ò lè já o torí tóun bá já àṣírí òtù ẹlòmíì gan-an ó lè sọ pé tóun bá fi lè lọ já ẹni tí wọ́n bá tì síwájú yóò máa bóńdù lè má mú torí de eléyìí yóò wá fi ìtìjú yóò fi yóò fi yóò mú tìjú yóò fi hápárá nítorí káwọn èèyàn má bàa pé wọ́n dojú tì í yóò wá fi ẹ̀gbin yóò fi máa bá sọ láti lọ yóò kó bá àwọn ẹni ẹlẹ́ni. ẹni tó ṣe béèrè látòkò wọn ní tí obìnrin bá ṣe zìnà tó wá lóyún tó sì jẹ́ abilékọ sọ́kọ rẹ̀ tó fẹ́ sílé lọ́lọ́mọ ni àbẹ́ni wọ́n jọ ṣe zìnà. lábẹ́ òfin ọlọ́run anábì sallallahu alaihi wasallam ó ní alwaladu lil firash wa lil ahiri al hajar ọmọ tí obìnrin bá bí tọkọ rẹ̀ tó ní láya tíyàwó jẹ́ ìtẹ́ fún òun ló lọ́mọ lópin ìgbà tóbìnrin bá ti jẹ́ ìyàwó fọkùnrin kan ọmọ tóbìnrin yẹn bá bí lọ́ọ̀dẹ̀ rẹ̀ ọkùnrin yẹn náà ló ní ẹni tí wọ́n wá jọ ṣe zìnà tó bá yẹ pé zìnà lobìnrin lọ ṣe tó fi gbọ́mọ wá òun ó jẹ ẹni tí ò ní rí mú ju òkò lọ òfò òun jẹ òmúlẹ̀mọ́fò kò ní rí nǹkan nítorí pé zìnà tó bóbìnrin ṣe kò lè sọmọdọ́mọ rẹ̀ òfin ọlọ́run tí wọ́n sọ wípé tọkùnrin bá mọ̀ dájú wípé obìnrin tí ọmọ yìí gbé wá bọ̀ òun ta ní ọmọ rẹ̀ náà ni nítorí pé ìyàwó rẹ̀ ló bímọ tó ń bá mọ̀ pé òun kọ́ ni òun bá ìyàwó yìí lò tọmọ yìí fi wáyé òfin ọlọ́run sọ pé kò gbọ́dọ̀ gbà kò gbọ́dọ̀ gbà lọ́mọ torí rẹ̀ ọ gbọ́dọ̀ kọ̀ ọ̀nà tó sì gbà kọ́ òun náà ni pé yóò fẹ̀sùn zina yóò fi kan ìyàwó rẹ̀ tó bá dá lójú pé zina ló fi tóbìnrin yìí bá wá kọ̀ láti jẹ́wọ́ ajẹ́ pé kìíní kejì wọn jọ ṣépè fúnra wọn. ọkùnrin ọ̀sán lọ́wọ́ bá búra lẹ́ẹ̀mẹrin pé zina ni ìyàwó yìí ṣe o kèé sòun ló ń lọ ọmọ tó bí látàrí oyún tó níyì. yọ̀wọ́ aṣọ lélẹ̀ karùn-ún pé kọ́nà ọ̀la nù tó bá pé irọ́ ló ń pamọ́. obìnrin náà wá búra lẹ́yìn tọkọ ó ń fi ọlọ́wọ́n bá tó tóbi búra pé ọkọ òun ló lóyún ọkọ òun ló lọ́mọ yìí yọ̀wí lẹ́ẹ̀mẹrin ẹlẹ́ẹ̀karùn-ún kọ́nà ọ tó bá ṣe pò dòdò lọ́pọ̀ òun sọ pé zina ló ń ṣe lẹ́yìn eléyìí á tú wọn ká ọmọ òní jẹ́ ọmọkùnrin yìí wọn ò sì ní í fẹ́ra wọn mọ́ láéláé ọlọ́run ọbọ̀ gbà tó bá dáwọ́ ọkùnrin lójú pé zina níyàwó rẹ̀ ṣe tó fi gbọ́mọ wá ọlọ́run ọgbà kọ gbà á torí de eléyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n kábẹ́rù ọlọ́run ká sọ́ra fúnra mi ìbéèrè tí arábìnrin kan ṣe látẹ̀kọ̀ wọ́n ní tẹ́nìkan bá níyàwó tíyàwó rẹ̀ sì ń bẹ lọ́nà tó jìn níbi tí òun ti ń kẹ́kọ̀ọ́ tọkọ rẹ̀ sì máa ń ṣe akitiyan àti lọ gbéyàwó rẹ̀ wálé ní gbogbo ìgbà lílọ yẹn a máa ná tó ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ṣé yóò sì tẹ̀síwájú láti lọ́ọ́ máa gbé ni àbí báwo ẹlẹ́yìn ò ní ṣe pẹ̀lẹ́sìn sòkò ní ṣe pẹ̀lẹ́sìn ìwọ náà ni ebi wọn lọ fẹ́yàwó tó wà lọ́nà jíjìn ẹni tó fẹ́yàwó lọ́nà jíjìn tó bá fẹ́yàwó rẹ̀ rí owó tí ó nà tí ó fi ṣalábàápàdé ìyàwó rẹ̀ kò pọ̀ lọ́dọ̀ rẹ̀ àmọ́ ọ̀gbọ́dọ̀ wá ti torí pé ìyàwó rẹ̀ ń bẹ lọ́nà jíjìn kó ṣe zina o ibi tó ti lè kàn sí ni ọ̀yà lọ kó tọ̀ ìyàwó rẹ̀ ni léyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tó ṣe béèrè láti lọ ni ó ní gbogbo àwọn àyè ibi tí òun ń lọ láwọn mọ́ṣáláṣí gbogbo òun rí páyì lè má mú ga ju ti àwọn má mú lọ kìí ṣe Ìlọrin lásán ọ̀pọ̀lọpọ̀ àyè náà ni nílẹ̀ àwa Yorùbá yìí so inshàlá a rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà ti ń gbàgbọ́ yẹ ọlọ́run bó jẹ́ kí àyípadà náà kó dọ́dọ̀ tí yín náà ń bi tẹ́ wà ẹ̀rí pọ́pọ́lọpọ́ mọ́ṣáláṣí tuntun tuntun tó ń kọ́ ní ìsìn wọn ọ̀ma kọ́ bẹ́ẹ̀ kọ́dọ̀ ètò ti wà ti pẹ́ àwọn èèyàn mú balẹ̀ kí gbogbo ọjọ́ jọra wọn kọ́ jọra wọn onálẹ̀sùn Islam wí kìí ṣe pé kí ti má mọ̀ ọ̀gá tuntun wa lọ. ẹni tó sì béèrè láti èkó tó láwọn máa ń ṣiṣẹ́ káàkiri ǹjẹ́ tí àwọn bá wá dé mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ ṣé àwọn lè ti torí eléyìí káwọn máa dá sọ̀látò lójúmọ́ àtàwọn ṣe ní ṣáìtì táwọn ti ń ṣiṣẹ́ àbí káwọn tiẹ̀ ti jẹ́ kí wọ́n parí èyí tí wọ́n ń ṣe mọ́ṣáláṣí nígbà tí mọ́ṣáláṣí ọkọ̀ tó sálùkébìlà káwọn tó wá ṣe tàwọn nu mọ́ṣáláṣí bí àkọ́kọ́ ìyẹn dá sọ̀látò lójúmọ́ àṣẹ bàbá àjẹ́ nu mọ́ṣáláṣí bàbá àjẹ́ ń ṣáìtì tẹ̀rọ ẹ tò lẹ́yìn lè máàmù tó bá ti wá mú yín mọ́tò sẹ́yìn lè máàmù tẹ́ ẹ̀ bá wọn ṣe sọ̀látò lójúmọ́ sọ̀látò gbóhùr lẹ́yìn àmọ́ ṣe wàyí o gbogbo mọ́ṣáláṣí gbogbo kò bá jẹ́ ní ńlá kò bá jẹ́ ìta àti ń ṣe rátìbì a gbọ́dọ̀ ṣàkíyèsí pa àpọ̀jù sàlùkìbìlà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni wa min haythu kharajta fawalli wajhaka shatra al-masjid al-haram wa haythu ma kuntum fawallu wujuhakum shatra ọlọ́run ní gbogbo ibi tó gbà jáde tó ṣe sọ́láàtì dojúkọ ìhà mọ́ṣáláṣí kàábà alápọ̀nlé ẹ̀yin ọmọlẹ́yìn ànábì tẹ́ jẹ́ mùsùlùmí gbogbo bíkíbi táyìn náà bá wà tẹ́ẹ̀bà ti ṣe sọ́láàt ẹ máa dojúkọ àlùkébìlà ni ìhà mọ́ṣáláṣí kàábà alápọ̀nlé ní kí gbogbo yẹn máa dojúkọ. torí ẹ gbogbo mọ́ṣáláṣí pátá ọ gbọ́dọ̀ kọjú sí àlùkébìlà lópin ìgbà tó bá pé mọ́ṣáláṣí ni táwọn mùsùlùmí ti ń sin lọ́ọ̀ nínú rẹ̀ tí ò bá ti kọjú sí àlùkébìlà nítọ́ dájú ni pé nǹkan míì lẹ́ alákọ̀ọ́kọ́ àwọn májẹ̀mú tí máa jẹ́ kí sọ̀láàtì ọ̀la làáfíà ṣòro tó sáhá òun náà ni istiqbalu al-qibla ká dojúkọ al-qibla nígbà tá a bá ti wá dojúkọ al-qibla ẹ̀sìn wo la wá fẹ́ sọ pàǹsì eléyìí sì ṣe táàmù ṣàgídí táàmù táàmù lọ agídí sí ẹ máa sọ pé ibi táà ti ń kọjú sí láti ayé lè má mú jẹta lè má mú àná ẹnìkan á dé lónìí kéwù gbà lóde wọ́n á sọ pé àkọ́jọ à kò sí kéwù gbà lóde èwo ni kéwù gbà pẹ́yìndà wọ́n ń sọ fún yín pé nǹkan tẹ̀ ń ṣe ọ̀dà ọlọ́run ò sì tíì jẹ́ kẹ́ ẹ kú tí ẹ fi rẹ́ ni pàkíyèsí yín ó yẹ kẹ́ dúpẹ́ fọlọ́ ni ṣùgbọ́n wọn náà tó fẹ́ pàkíyèsí wọn bóòlù ṣe mọ̀ pé ibi tó ń kọjú sí ìsàl kíbla nítorí pé ńgbà míì kíbla finder kíbla finder tá à ń gbé ká yẹn ẹ mọ̀ kékeré sọ́lọ̀ ló ṣe kìí sì ṣe pé báyà káàbà ló bì níṣẹ́ ni kíbla finder jẹ́ made in China wọ́n lè gbà fẹ́ jẹ́ pé ní wọ́n láti China láti torí ẹ̀ mọ́ fọ́mọ́síláṣì so a mọ bá ṣe mọ wàl kíbla kí kíbla finder ó jẹ́ olùrànwá lọ́wọ́ ni kìí ṣe ipò náà láwàá gbára lé lọ́nà tá a fi máa pé gbogbo ntọ́ bá ti wí náà lòdodo ntọ́ bá yàtọ̀ sí irọ́ ní ọ̀jẹ̀. ká wo ibo ni Kaaba wà sáwa ní Nàìjíríà tí wọ́n ń bí Kaaba wà lágbọ́n bùlọ̀ òun east ni Kaaba wà sí wa. torí rẹ̀ gbogbo mọ́ṣáláṣí tí wọ́n bá fẹ́ fi èlé rẹ̀ sọ́lẹ̀ wọ́n kọjú sí ibi tó jẹ́ east ni agbọn ìhà ibi tó òrùn ti yọ. Nàìjíríà àti gbogbo àwọn African countries bá a ṣe rí sí Kaaba ni. àwọn orílẹ̀-èdè bòmíì wà lágbọ́n ibùwọ̀ oòrùn ni kàábà wà sáwọn nígbà táwọn míì tó ṣe páàrí wa ni kàábà wà sáwọn gúúsù ni kàábà wà sáwọn míì bọ́lọ̀ ń ṣe ní kìlọ̀ fọ́n ká gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé ni torí ẹ ẹni báwo lẹ́sìn máa màlúkébìlà ẹ wo agbọn abolo oòrùn ti ń yọ kìí sóòrùn gangan lẹ́kọ̀ọ́ tí sí o agbọn abi tó oòrùn ti ń yọ ọ̀pọ̀ ọ̀fẹ́ ju oòrùn gan lára lọ. jazakumullahu khairan. hello ọ̀dà hello. wàlékún sọ́ńtún ọ̀rọ̀ kí ló kọ́ yín bọ̀dẹ̀ tí ń pè ó. orúkọ mi ni ìkọ́yà láti òkúmọ́. kí ni ìbéèrè yín. téèyàn bá ní béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ṣe ìgbàjọ téèyàn bá ní ọkọ wọ́n yẹ pé ọkọ yẹn àwọn òbí èèyàn kò jẹ ọkọ yẹn lójú ẹ̀ especially bàbá ìyàwó ẹ̀ bí ọdẹ máa ń pọ́ àwọn tó yẹ pé ọ̀rọ̀ yẹn ó ti fẹ́ẹ́ dìjà láàrin ìyàwó àti ọkọ yẹn tó yẹ pé kódà àwọn ọ̀tá síra wọn dáadáa mẹ́jọ irú kí lèèyàn fẹ́ ṣe sí ọ̀rọ̀ ọkọ bẹ́ẹ̀ báwọn ikọ̀. àlékún sọ́ńtì lábẹ́ ẹ̀lọ́. wàlékún sọ́ńtì lábẹ́ kí ló kọ́ ìbọ̀lẹ̀ tí ń pè ọ́. abdulaziz ni láti èkó sá. kí ni béèrè yín. ẹjọ ń fẹ́ béèrè ń fẹ́ béèrè ni ẹni tí ó dé bá sọ̀rọ̀ ní ibi tó jẹ́ pé ìmọ̀ ó wà ní irú kú kó tó ní kóun ṣe tẹkirọtì ram kó tó ní kóun máa lọ bá wọn ó máa ní ó ṣe tẹkirọtì ram báyìí ní ìmọ̀mù kúrò ní eruku ó ti wá di kóun wá wà ní ìdúró tí ìmọ̀mù wá padà bá ní ìdúró jẹ́ ó ti dáràn kankan mẹ́ àbí ṣó ní nǹkan tó máa ṣe torí pé ìmọ̀mù padà wá báwọn onídùúró ni òun lọ sí eruku. ok hello hello hello alhamdulilayi ẹni tó sọ pọ̀ ńlọkọ ṣùgbọ́n kò ka àwọn òbí òun kún kí ni nǹkan tó ń lè ṣe sí i nígbà tó ṣe pé òun pọ́n àwọn òbí tiẹ̀ lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́fi tó pẹ̀lẹ́ là ń pa nkùrù pẹ̀lẹ́ tó bá pàkíyèsí ọkọ rẹ ó sì fi kọ́ mọ̀ pé bàbá rẹ mà ló bí ọ ìyá rẹ ló bí ọ bàbá rẹ ọ̀dà ìyá rẹ ò sunwọ̀n tí wọn bá mà bí ọkọ̀ bá ti rí ọfẹ́ bẹ́ẹ̀ ni ìrọ̀rùn gí ni ìrọ̀rùn ẹyẹ o lè jẹ́ni tó ṣe pé ọ̀kà àwọn òbí mi kún kó o sì máa retí pé mi ò máa ṣe gbogbo dáadáa tí ó máa dùn ọ́nú sí ọ nítorí pé nígbà tó bá yá àwọn òbí rẹ ò ní ọkọ rẹ dáadáa létí rẹ bóbi rẹ bá ti ń sọ̀rọ̀ ọkọ rẹ láì dáa yóò máa lapa nínú ìwà náà máa sọ́kọ ọkọ náà ẹ pàkíyèsí rẹ lọ sí ti kó dín oníwò náà kó pé òun ṣe àìdá sí àwọn òbí tòun náà wọn lé kí ló dé tó fi wá pé àwọn kó ṣe sùúrù kó fọwọ́ wọnú eléyìí ló pàtàkì jù nítorí kí ọjọ́ ìgbéyàwó yín kó lè bàa pẹ́ wọ́n ní táwọn bá bá ìmáàmù rúkú ọ̀ tó ṣe pé káwọn tó rúkú ti gbórí sókè báwo ni ọ̀rọ̀ àwọn ò ti ṣe jẹ́ á sọ pé ìbáraka yẹn ni torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní ó ti bá sọ̀lá ẹni tá a sì fi ṣùgbọ́n o ìdúró tẹ wà yẹn ẹ tẹ̀lé imam bí imam ti ṣe nàró òun ṣé máa ń lọ forí kanlẹ̀ ẹ̀jọ̀ forí kanlẹ̀ tó bá tún ti gbórí sókè ẹ̀yin náà gbórí sókè ẹ̀ tún bá forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì kẹ́ tó wá bá dìde parí gbogbo sọ láti yòókù torí pé Ànábì sallallahu alaihi wasallam ni ma adraktum tó ti bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ máa pè tẹ́ bá dé tẹ́ bá wa lórí ìforíkanlẹ̀ yín náà ìforíkanlẹ̀ wala ta'udduhu shay'a ẹ má ka ìforíkanlẹ̀ yín nǹkan kankan ẹ̀ tí ìbáraka torí pé nítorí bá bá rúkú lọ bá raka. jazakumullahu khairan fi dunya wal akhirah àwa tí a bá ń pè láti òkèrè plus two three four nine one three four four nine nine two zero two ìní àmọ̀ pè wọlé sí hello. wa alaikum tí lọ́wọ́ kí ló kọ́ ìbọ̀lẹ̀ tí ń pè ó. sadiq ìbéèrè mi ni pé ọkùnrin tí ara rẹ̀ méjì pépé kò sì tí níyàwó kí ni àwọn nǹkan tó lè mọ̀ sí tí ò sì bẹ̀rẹ̀ sí. hello. hello. hello asalaamualeykum. wàleykum sàmùtìlá kí ló kọ́ yín bọ̀dẹ̀ tí ń pè o. mariam ló ń pè láti sango. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo fẹ́ kí àkọ́ sọ̀rọ̀ nípa eh, jilbab sista àbí nǹkan báyìí tó gbìdé láti lọ fún NYSC. láti lọ fún. NYSC. ó ti yé ti yé hello. ẹ̀yin rédè yín lọlẹ̀ ẹ̀yin rédè yín lọlẹ̀. wàlúùkù santila kí ló kọ yín gbọ́dọ̀ kí n pè. ẹ̀yin rédè yín lọlẹ̀. hello. wàlúùkù santila kí ló kọ yín gbọ́dọ̀ kí n pè o kí ni ìbéèrè yín. ìgbésẹ̀ ni pé pẹ́pẹ́lẹ́ ọ̀ṣọ́ kọ̀ wá pé kí ni ṣẹ̀rí à ń sọ nípa nasheed àti pé pẹ́pẹ́lẹ́ ọ̀ṣọ́ tó ń bá lè ràn wọ́n lọ́wọ́ láti lè jẹ́ ká mọ location àti kí mọ́tò lọ́sàn àwọn wà ní Ògbómọ̀ṣọ́. ọ̀dà alhamdulilayi ẹni tí ń sọ pé àrùn máa ń jí pépé òun sì níyàwó nǹkan tí ó máa ń ṣe ni pé wọ́n máa ń ṣe síyàmù tó máa ti ṣe suyam eléyìí yóò máa yóò máa yóò máa ká ọ lọ́wọ́ kò ò ní máa wá bàjẹ́ láti ṣe wọ́n lóbìnrin tó ti pé ń lo niqab ń lo hijab ó sì fẹ́ ṣe nysc inshallah obìnrin tó fẹ́ ṣe nysc tó sì ń lo hijab tó ń lo niqab nígbà tó bá dọ̀hùn àwọn ẹni tó ń jẹ́ alámòjútó àwọn camp yóò rí àlàkalẹ̀ tí wọ́n fi lélẹ̀ kìí ṣe pé àwọn náà ta kókó lo hijab kìí ṣe pé àwọn náà ta kókó lo niqab ṣùgbọ́n àwọn ibìkan wà tó jẹ́ pé wọ́n pàkíyèsí rẹ̀ bó ti ṣe máa ṣe tí òfin ní tako hijab àti niqab rẹ̀ tó ń lo inshallah wọ́n ní ẹni tó pè láti Iléṣà wọ́n ní kí la rí sí nasheed àwọn àárí pé kéèyàn máa gbọ́ nasheed alukur'an ní kẹ́ ẹ máa gbọ́ alukur'an ní kẹ́ ẹ máa gbọ́ sunna anabi sallallahu alaihi wasallam ní kẹ́ ẹ máa kà nítorí pé táwọn ń alukur'an àgbàládá táwọn bá ń gbọ́ àgbàládá bẹ́ẹ̀ náà ni sunna anabi sallallahu sallam wasallam téèyàn bá ń kà èèyàn sàlékún mà àti ìmànà nínú ẹ̀sìn Islam ilé ẹ̀kọ́ wa tí bá ti dógbó mọ́ sọ́kò Al-Madina Center ní pápá abẹ́dẹ̀ ní pápá abẹ́dẹ̀ àbí ká ẹ sọ pé ẹ ṣàánú ajé. wọ́n ní kí ni jẹ́ sùyàm kákẹ́nu ró fọ́lọ̀ ilé ìtẹ́yìn ń pè láwẹ̀ ilé ìjẹun sì dé. wọ́n ní nọ́mbà wa ká fi síta tó bá pè béèrè lẹ́fẹ́ béèrè ni torí pé àwọn èèyàn kan máa ń fi nọ́mbà yọ̀yàn lẹ́nu tí ò ní tuma zero eight zero three two eight five zero four double six zero eight zero three two eight five zero four double six jazakumullahu khairan fi dunya wal akhirah ọlọ́run kọ́ra hùn kó jẹ́ kí àárẹ̀ àwọn aṣẹ́fìpẹ́ ẹ̀rọ ọlọ́run tí ó ṣe alágbàtẹ̀rù ètò yìí ọlọ́run kọ́ra hùn kí ọba ní sanwó-ẹlẹ́sùn orí láyé àti ní ọ̀la alkiyama ọpẹ́ pàtàkì fún àwọn ṣẹ́ẹ̀kì wa tí wọ́n ti ń bá wa dáhùn àwọn ìbéèrè wa lọ́kọ̀ ọ̀jọ̀kan láti àtàárọ̀ ọlọ́run kọ́ba ní kíyèsí wọn kó jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa kó fún wọn ní ẹ̀mí gígùn lórí dáadáa ọlọ́run ọlọ́mọ lágbára tí ó fi dijọ́ mẹ́jọ mọ̀ ń dágbére wa wípé ní subhanakallahumma hamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk mun